الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات الحمد لله على كل حال الحمد لله الذي وافقنا بهذا اليوم العظيم يوم الحج الأكبر فالحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد حتى الله أبا أبا لأنه ọba oníkẹ́ ọba tí sàánú wa ní gbogbo ìgbà ọba tó ṣe pé tí bá ń tún àwọn ọ̀kan nínú àti máa bá àwọn ọ̀kan nínú jẹ́ ọlọ́run bá tó wá sí àwọn sínú ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ lọ́jọ́ òní ọlọ́dàkùnmọ́ àwọn ẹkùn sọ̀rọ̀ Bàbálá máa ta orí tọ́nà ọba tó fún wa àmì ṣàfẹ́ Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà ni wọ́n ń ní títí tó lọju wà fún un lọ́jọ́ èdè. Ọdún láwọn náà fẹ́ ṣùgbọ́n náà bá gba ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ti pé omi bí ayá ọlọ́run bá gbà lọ́wọ́ wọn àrínú wọn lónìí ó ti pé omi bí ọkọ́ lọ́lọ́run mú kò nínú ìdílé náà ọlọ́run bá tó wá sí ìpín àti ẹkùn pípa máa bẹ ẹ̀kún dùnú pẹ̀lú ayọ̀ tàǹtùnú fún ọdún ní òdìbòdìbà aláyé òdìbà aláyé òdìbà àgbẹ̀lá àti àrà àmọ́ ọlọ́rẹ̀ wà ní lógó ìkí àti ìgbẹ̀jọ́ ọlọ́bá nílùú Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bá ara lẹ́ra ń sáré àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ tẹ́ tó fi jẹ ọjọ́ ẹ̀sìn àdáyé lẹ́yìn àwọn tàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run ayọ́lọ́run bá máa tọwọ́ wà ìgbìmọ̀jọ́ ọdún ọjọ́ àwọn mùsùlùmí oṣù àwọn mọ́sùlọ́ tó kéde fún wa ìyàwó ìjùmọ̀ ọlọ́run bá ṣe kó wa kó lọ máa jẹ́ òní ọjọ́ tó ńlá yàwó mọ̀lá ẹ̀kìl akbar ọjọ́ ẹ̀kìl tó tóbi jùlọ nínú àwọn tó tó máa bí ti ẹ̀kìl mẹ́fẹ́fà ọ̀tàdédé tóbi látara tẹ́ta alálájí oṣù lọ́jọ́ òní tó tó bẹ́ẹ̀ gẹ́ ọjọ́jú náà wọ́n jẹ́ nípa tó ń fọ́nà fara orí lónìí bẹ́ẹ̀ ni wọ́n pẹ́rẹ́ tí wọ́n bá kìlì lọ sí ọ̀wọ́ fún ní pípa àtọ́ ọmọ ìjà púpọ̀ àrínú wọn tí wọ́n bá lẹ́bí ọmọ mọ́sánlá àrẹ́sọ́lá ìrìn tí ọlọ́wọ́ bá ṣe ti bá kọ́ sí ẹ̀kọ́ náà tí mo wá sọ ọmọ rí mi tí mo wá sẹ pẹ́rẹ́ èwo ni tí bí mo ṣe tó yìí dá ìtọ́nà ọmọ tó pé padà hàwàjì ìrìnjọ́ náà bá ṣẹ́rẹ̀ ní kí bá kọ́kọ́ pẹ̀rẹ́ ń kọ́ tí mo wá gbé kánámi tí mo wá fa orí mi lẹ́bí ọmọ ọmọ sọ́ọ́lọ̀ lọ́pẹ́ padà àwọ̀jì ẹlẹ́ ìbájẹ́ yóò tó lọ́nà ní gbogbo àlẹ́bí olùfẹ́ padà àwọ̀jì ọ̀tàdédé rẹ̀ o látara òní ọjọ́ ọjọ́ ajé ńlá ọlọ́run wá fi ọjọ́ fún àwọn mùsùlùmí gbogbo ayé àti gbogbo àyè yóò àbáwà àdúgbò mọ́nà ọba ọlọ́ọ̀bá ní ṣe wọ́n ní òdíbà aláyé òdíbà aláyé òdíbà pẹ̀lú àlàáfíà ara látara bẹ́ẹ̀ ẹjá fi ìdùnnú àti orí ìtọ́lọ̀bá ti mú wa ẹjá fi lọ àwọn àkókò náà الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد àtìlẹ́ ẹ̀rẹ́ ẹ̀rọ nínú àwọn ìfowópamọ́ ọ̀pá sórí ìpèsè àwọn olùmọ́fímọ̀ wa máa láwọn àkókò máa wà bẹ́ẹ̀ ọ ẹ̀sìn káni látòkè sámà wọ́n tó ẹ̀sìn ẹ̀sìn pé ní ìmá ní gbogbo ayé ní gbogbo ayé ọwọ́ àṣẹ́tò ó nítumà ọlọ́run bá wá máa kí ẹ̀ ó ní jọjọ́ ọdún látọ̀dọ̀ ọlọ́run àwọn màláìka ní ń sọdún àwọn ènìyàn ń sọdún lórí òní àwọn àrùjẹ̀ ní àjọ sọdún papọ̀ Ọwà ìpínlẹ̀ àtàyẹwà ni àwọn tó nílá àtàyẹ̀ jùwà lọ pọ́ láwùjọ ọba mi nílá aká ètò ọlọ́run tó ti kó orí ìpínlẹ̀ láàá àwọn pòfẹ́sọ̀ lábẹ́ sọ ní àbáwọn àtàkàtí àwọn dókítọ̀ àwọn dókítọ̀ àwọn dókítọ̀ ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ tó wọ́n gboyè tó wọ́n jámọ̀ sí tó wọ́n jẹ́ gbàgbọ́ tó ọlọ́run kò torí bẹ́ẹ̀ ó fi ìdáyà láàmù sí àwọn lọ́rẹ̀ ọlọ́run fi ìdáyà láàmù sí àwọn lọ́rẹ̀ báyìí àmọ́ lórí adúpẹ́ fún wọn bá tí wọ́n tí ìsìlámù náà dákùnmọ́gbà ìsìlámù náà lọ́wọ́ o dákùnmọ́gbà ìsìlámù náà lọ́wọ́ o ìjọjọ́ ọdún bá tí ń dúnú lọ́wọ́ dákùnmọ́gbà ìbànújẹ́ sí fún wa àwọn tó fi ìbànújẹ́ sí fún wọn lápá ìbànújẹ́ náà bá wa lọ omi jí ojú wọn yẹnyẹn ní gẹ́gẹ́ pé àwọn ìjọmọ̀ tí a ti lọ wọ́n jọ yíwa nípa pé jùmọ̀ ní èyí tí jùmọ̀ tó ń tọ́jọ́ pé jẹjá fáwọn tí wọ́n lórí ti jẹ́ tẹ́lẹ̀ ìwọ́jọ́ tó ìsọ̀tọ̀ méjì rí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wọ́n fi wọ́n ha látara ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé àtàwọn àmọ́ tó wá látọ́dọ̀ àwọn tàbí àgbà àwọn tàbí àlẹ́bí Muhammad sọ́lọ́dọ̀ rẹ̀ ọ̀sọ̀tọ̀ nípa pé tó jọ júmà tọ́bálọ̀ ọmọ tó jọ lúkẹ́ ní kejì wá tó láti júmà tó sọ̀rọ̀ nípa pé ti júmà tó bẹ̀ẹ́ tí ṣe kò ń yọ ọdún rí tó ń yọ tẹ̀lẹ̀ náà ní gẹ́rẹ́ jímọ̀ rà ní ìdí ṣubú ní jùmọ̀ yóò gbé ìdí ṣubú ní o ilé rọ̀ ń bá wọn wọ́n ní pẹ́tọ́ pé jùmọ̀ wà jìbá ọ̀rẹ́ yẹn ní jùmọ̀ nígbà tí ìdí ti jẹ́ sóòlẹ̀ jùmọ̀ àgàdá súnẹ̀ ta àtẹ́pamọ́ ni ọ̀rẹ́ yẹn náà wà gbé súnẹ̀ ṣubú wọ́n ti nígbàtàrí àwọn olùwọ́nmí ìgbọ́n ti rárá òfìdàkejì kan ní àmà jẹ́ ìdàkejì ó òun ní àti pé ìdí tó gbẹjúmọ̀ ṣubú nígbàtí ìdí bá ti gbẹjúmọ̀ ṣubú yọ́ ma wá jọ jẹ́ pé òsìkò káàtà sí sáàlẹ̀ tán wájú màmá àyàfi ìmáàmù nípa tí máàmù bá ti rí èyẹ̀ tí ò ju mẹ́ta lọ ó fi júmọ̀ fún wọn wọ́n ti ní júmọ̀ náà lọ ṣùgbọ́n gbọ́n àyókù ọmọ àlọ́sọ̀tún wọn lọ fún ìlọ́kítọ́ọ̀ àrínà olùwọ̀nrí tí wọ́n sàlàyé pé tàbí ẹ̀ṣẹ́ ní ìdìta ó ti gbé jùmọ̀ sí fún pátápátá àwúrúwulẹ̀ tí lórí máa dípò lára fi tún lórí báyìí a sì náà máa lọ sí àrínà olùwọ̀nrí tí wọ́n sàlàyé bá pẹ́ rárá ìdí àti jùmọ̀ nígbà tí wọ́n pàdé papọ̀ yìí ìdí ọmọ àti ẹ̀ṣẹ́ tó fẹ́ kéta bá fi wọ́n máa wá sàlàyé tó gbogbo àwọn tó bá àwọn tí wọ́n bá lọ́rọ̀ ìlú tó wọ́jú máa wò lẹ́yìn àwọn tí wọ́n bá jẹ́ àwọn ará oko tàbáwọn tí wọ́n ní wọ́n jí nínú ìṣòro àwọn ètò ìṣẹ́ ọmọ ìgbìmọ̀ táwọn ti gba àwọn ọ̀rọ̀ ní tí wọ́n rí látọ̀dọ̀ àwọn tàbí àjẹ́rí sọ̀rọ̀ náà lọ sọ̀dọ̀ nígbà tá a ti rí àwọn olùmọ̀ àmì táwọn sọ̀rọ̀ nípa pé àtàrà alẹ́ àtàrà oko bákan náà ló ti jẹ́ fún wọn nígbà tí a bá ti fi júmọ̀ àpamọ́ ti kéré ìdìta ìrùn júmọ̀ à yóò máa jẹ́ pé kèrè ipò ọ̀rẹ́ yàmọ́ ṣùgbọ́n ẹni tí ọba ti wá wá sí júmọ́ òun náà wà lọ sí ọ̀lá tó tọ́bọ̀ tó ti lọ pé bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tẹ̀sí jù ó ti fi ní lọ́kàn balẹ̀ pápá jùlọ ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ó kò sí púpọ̀ nígbà tí a ti kọ́lọ̀ kí wọ́n á sẹ́rì lọ́dọ́bọ̀ ìfọ́sẹ̀ jẹ́ fáwọn olùmọ̀ wọ́n tí lè ìfẹ́ púpọ̀ àtọ́wà àtọ́ọ̀bùn àti bàbá àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ yìí tọ́jọ́ wọn ìbáwọn olùmọ̀ wọn gba ọ̀rọ̀ ní ẹ̀rára látàkọ́ ilẹ̀ púpọ̀ gbogbo ìlú ọmọ látara bẹ́ẹ̀ èyí tí àwọn olùmọ̀ sì sí òun náà ni ó ṣe fi abáwí lónìí ètò ẹgbẹ́ náà láti ń lò táwọn olùmọ̀ sọ fún wa láwùjọ nípa gbogbo ìgbà yóò tí kí wọn bá ti dé bá ní ìdíláyé tàbí tí ìdílé ṣe bá júmọ́ Ọwọ́ akọ́kọ́ sí àkókò kan náà bó ti bọ́ọ̀bẹ̀ lọ́jọ́ òní, nígbàtí a bá ti wá sí sọ láti ẹ̀yìn, àwọn tó bá fẹ́ tí wọ́n wá ní Júmọ́, ọmọ tó rí fún wọn ju ẹni tí ọ̀bá ti wá lè wá ọ̀yà sí sọ láti tọ́. Ṣùgbọ́n kọ́ wá, kọ́ wá fi Júmọ́ olóòrí fún òkè tó lọ. Látara bẹ́ẹ̀, wọ́n máa ń tàlà sí ọ̀rẹ́ ilẹ̀ ní ọmọ ajẹ fún ẹni bọ́bá jẹ́ ìmáà, tàbí ẹni tó bá yọ́ wọlé dé ìmáà, kó wọ́n tẹ́lẹ̀ kẹ́ torí báwọn tó bá wájú máa ìtàlẹ̀ tí ó ti kó tó bà fún wọn ìrí ìdí náà ọ̀pọ̀lọpọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá tẹ̀sí pàpà jùlọ ó tètè yẹn ju ọ̀pọ̀lọpọ̀ awuyewuye èyí ti pé ó lè máa mú wá láwùjọ wa àwọn tá a jẹ́ sàn náà látara bẹ́ẹ̀ bó ti tó wá jẹ́ òjò ọjọ́ yìí ẹja máa jẹ́ ìjọba máa gbọ́ kọ́lọ́ ọba tó ní gbogbo wa ká máa gbọ́ kọ́lọ́ ọba tó ní lórí kóòrè gbogbo wa yóò sọ pé ń lọ ká máa gbọ́ kọ́lọ́ ọba tó ní àtàlàyé fún yọ́ máa bẹ̀rẹ̀ láti àárọ̀ àná òní ọ̀la ọ̀túnlá àtijọ́ mẹ́rin láti máa gbókọ̀ọ́lọ́ ọba tóbi ìgbókọ̀ọ́lọ́ ọba tóbi yìí wa Muhammad bàbá dá ìgbókọ̀ọ́lọ́ ọba tóbi tí ilẹ̀ láti máa gbà láti lọ́dọ̀ ọ̀nà ṣùgbọ́n nù kẹ́kẹ́ pé àti àfà àtọmọkéwù àtàgbàlagbà àtọmọdé ilẹ̀ lẹ́jẹ́ pé àmàfíì ìsúnlẹ̀ àmàfíì ìrìsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà iná mi sí máa ń wọ́n wá ah, sí èrè túnà yẹn tí ó ti ẹ̀ka sí tó torí pé gbogbo wa ṣe pé orí bí náà ló yẹ ká máa gbọ́ lọ́tún ká máa gbọ́ lójú àwọn pàdé súnà náà rẹ̀ tẹ̀lé ìyáwó rẹ̀ tá a máa gbọ́ sókè tá a máa sọ orí bá rí bẹ́ẹ̀ sí látọ̀dọ̀ àwọn tàbí ànẹ́bí wa Muhammad sọ́lọ́dọ̀ àrẹ ọ̀sọ́dà bí wọ́n ti máa ń ṣe ìní àwọn tàbí ànẹ́bí sọ́lọ́dọ̀ àrẹ ọ̀sọ́dà wọ́n a máa gbọ́ sókè wọ́n a máa wí sókè wọ́n a sì máa sọ sókè lálàálàá

Wọ́n ní pẹ́lú pẹ̀lú wọn ni pé wọ́n máa gba àwọn ọjà lọ, wọ́n sì máa lọ sọ gbọ́lọ́wò yìí tí wọ́n bá ti ń sọ ìṣe àwọn arọ ọjà táwọn ẹ̀rọ ti ń gbọ́ ìṣe ló ń kálùkù ní ọmọ àwẹ̀. Ẹlẹ́gbọ́n jẹ́ ayé súnà yìí, torí pé súnà yìí bá rí iye, yọ́ máa jẹ́ Àwọn tó sábà máa ń súnlẹ̀ yìí ṣe iná ìdájọba lọ sí hajj torí pé lọ lórí ó kálùkù wọn máa wípé lọ́wọ́ ẹgbẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu bó wà láàrín pàlásì súnmá bó láàrín ó ti gbé sẹ́lá ti gbé láwùjẹ́ ọ̀tí àpúpọ̀ gan nínú tẹ̀sí wọn fẹ́ ká máa rí ìdí nígbà dáadáa rẹ̀ àrígbẹ́ látọ̀dọ̀ àlébí wa Muhammad sọ́lọ̀rọ̀ rẹ̀ الحمد لله رب العالمين والصلاه والسلام على adáwọ̀ fún ọlọ́run láti jẹ́ pé bá nílò Muhammad ẹni ẹni ẹni àwọn olóògbé olúbáyé tí wọ́n tẹ́sí máa ń pa nílẹ̀ fójú òun náà ní kí lọ́wọ́ ọjọ́ òní lẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń dùn padà dábọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ jábọ̀ ìjọba ìlú ẹkún yóò jẹ́ nígbà tí yọ́ wà òun lọ lé yọ́ wà òun rẹ̀ lọ lé ní àti fọ́nfọ́n jẹ́ yọ́ máa jàmbára

lásìkò gbàtẹ́ ìbáwọn yẹn gbó ọlọ́ọ̀bá tó bí lọ́dún ní lọ́wọ́ lọ́sàkọ̀ọ́ ọlọ́ọ̀bá lọ́wọ́ ìbí ni wọ́n wá gbó àgbèrè lọ́kùnkúndò ẹjẹ́ ajínà sí káàkiri wà àtàwọn tó jáwọn ọmọ wa tó jáwọn àbúrò wa tó jáwọn àti wa tó jáwọn ọmọ wa lóbìnrin àtàwọn ọmọ ọlọ́kùnrin àtàwọn àbúrò ọlọ́kùnrin láti wà sí ọ̀sẹ̀ púpọ̀ nípa pé àìjájọ̀ pọ̀ra nínú ọdún yìí bẹ́ẹ̀ ni wà ní ọ̀tọ̀ ọlọ́sí bàbá ọlọ́sí àǹtí ọlọ́sí àwọn ìjìnlẹ̀ sí ní àwọn tó ní jìnà sí kó lè bá jẹ́ ìfẹ́sẹ̀ ìkọ́nà ọ̀pọ̀pọ̀ ní ìgbàlá ó yára tàà tó bá jẹ́ ìrìnà kó ní ìsàmì pátápátá ìyáyá ogun púpọ̀ fẹ́ni tó jẹ́ mùsùlùmí tí ń sọdún lásìkò yìí ọwọ́ ajẹ́ pé kí ọtí lẹ́wà ọ̀pá lọ tí ọmọ wa mú lọ òun sì tún lọ sí ọdún tá ń ṣe yìí náà ọtí náà mọ̀ wá mú bó wá ìgbòho nígbò kódà tí ẹ mọ́ wọn tó mú sìgá kò yẹ ká máa mú sìgá ká máa sọ pé àbí dùnú láti ìgbà dùnú lọ́wọ́ yìí ohun tó burú bẹ́ẹ̀ nǹkan mú ọwọ́ ọlọ́ra mínírààtì ohun tó burú bẹ́ẹ̀ wọn ọ̀rẹ́ rẹ pé lọ́dọ̀ rẹ lọ́rọ̀ ẹja tí wọ́n ní ó tẹ́ abájú bá ọba jáde tó wọ́n ní kí wọ́n ha ṣùgbọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wa nígbà ní látara pé nígbà tí èèyàn bá lè ti tóbi tó wọ́n ti fún ẹ̀ ẹni ìbá wọ̀ ló kù káàdà sí nígbà yóò fún un èyí tí ó wọ̀ nípa tó sáwọn ìtìbí tí èso wọ́n ti fún wa lára lákòókò yìí ká máa jẹ ara dípò ká máa jẹ àwọn ìjọ sílẹ̀ bákan náà káwa sọ́ra ọ̀ nípa tí àwọn àkókò yìí èèyàn lè wà nílé gbogbo kí èsì gbogbo ọjọ́ wà wò lórí amóhùnmáwòrán àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ lónìí gbogbo owó sáàtà owó lónìí àbáwò lọ́la àbáwò lọ́tún lájọ́ mẹ́rin ọmọ àti ìtàgbé pé yóò lè kún nígbàgbọ́ wa àwọn ọlọ́mọdá gbogbo àwọn eré tẹ́rẹ́ àwọn eré ogun tí wọ́n ń gbé jáde fún wa yìí kò sí ìjọba tí ó gbé ní ìpa ìgbàgbọ́ wọn jẹ́ lọ ó ti ba ìgbàgbọ́ wa jẹ́ ti kú pọ́ ọba àjẹ́ lójú àmì àti ẹ̀mọ́ ta fẹ́ pè mọ́ láwùjọ wa yìí ọwọ́ ajọ́ jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó yẹ wọ́n rọ̀ tí wọ́n lọ́pọ̀lọ́ nínú ọ̀rọ̀ sílẹ̀ ohun ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ̀tẹ́ ẹ̀kọ́ tí lọ́pọ̀lọ́ wa iná ní jẹ lọ́pọ̀lọ́ wa ọ̀tọ̀ ní bọ́lá wọn bá tẹ́ ń iná lọ́pọ̀lọpọ̀ a máa lérò pé yóò tàbí ètí yóò ti dídí lè yóò ti máa lé èèyàn bí wà ẹni yóò bá dédé sí tó wọ́n ló tààrí àwọn ìjọba ìpàṣẹ lọ. ṣùgbọ́n látàrí rẹ́kẹ́rẹ́ ó jẹ́ tẹ́tẹ́ lómi máa wó pé tóun bá rí tẹ́tẹ́ ń kọ́rọ̀ òkú kẹlò lórí òtútù kẹkẹ ló jáde ní ṣàrẹ́ mà ṣùgbọ́n látàrí àbẹ̀rù ọlọ́run ọba ihun tí ò yẹ ká máa bẹ̀rù ìpínlẹ̀ ìbẹ̀rù àwọn tó yẹ kí wọ́n máa bẹ̀rù wa wọ́n bẹ̀rù wa máa látara pé ihun

tẹ́lẹ̀ bá fẹ́ jẹ́ nìkan tó fẹ́ rojú rí ọlọ́run tọ́tà rí kí ọ̀kan nínú mẹ́ta òun yẹ díẹ̀ lójoojúmọ́ fún òun tó máa sùn lálẹ́ kí ọ̀kan nínú mẹ́ta náà wọ́n ní pé alákọ̀ọ́kọ́ òun náà ní pé kómi fóun fà nínú ọ̀rọ̀ ọlọ́run wọ̀nà àyà kọ́lá kò já ayá rẹ̀ ọjọ́ ayẹ yọ ká iná ìyẹn ká nínú àlọ́ ó fi yẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé gbogbo ọgbà yóò kí láti pé ojogúdù sí ọkùnrin yáyẹ̀ tàbí ojogúdù sí ọkùnrin bàbá yẹn tí wọ́n ti gbogbo lọ sùn lálẹ́ sọ ọ̀bá lílé ìyẹn jú ó lè ṣe bóyá ọjọ́ sí ìwọ́n tó kẹ́ ìkú lórí ìdáyé náà tó fi jẹ́ pé ọ̀rọ̀ yìí kàmójútó dáadáa kàmójútó dáadáa ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé gbogbo ọgbà yóò tí ẹ bá ń jí lójúmá ní pé ọ̀rọ̀ wákàtí mọ́ra àrùn ọ̀yẹ̀jú ẹ̀kọ́ tó lọ sùn lálẹ́ o ọ̀yẹ̀jú ẹ̀kọ́ tó lọ sùn lálẹ́ ó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn ni òkú títọ́ wákàtí mọ́ra àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn làbú títọ́ wákàtí mọ́ra àwọn wà tó sì jẹ́ pé kò sí bá ń tẹ́ wọn tọ́ra wákàtí èyí tánàbí àmọ́mọ́ta àgbọ́n bá yẹjú nípa tẹ́wàrù wọn yóò hátà òbí ìlàáfíyàmọ̀ ìyáná ọlọ́tọ̀ tí ń ta àkọ́kọ́ tọ́lọ́wọ́ ọkọ̀ yẹjú fún mùsùlùmí jọ́gbìdà ìyáná ó dé dáadáa mùsùlùmí lọ gbídọ́ wájú ọlọ́run ọlọ́run bá náà gbá tẹ́rà lọ́wọ́ ọ̀tún alhamdulillah ṣùgbọ́n kẹta tó ọkọ̀ yẹjú òun náà ní pé ìjọsìn ẹ̀rẹ́ ń kọ́ inú rẹ̀dà látara náà ọlọ́run bá wọ́n ti aṣokún lọ sẹ́yìn tí wọ́n bá yẹ ẹ̀wọ̀n wa ọ̀tọ́ bá kò dé àkáàtọ́ ọlọ́run bó ní ẹbá wọn nú mẹ́bílà rẹ̀ mẹ́bílà làgbé lẹ́yìn ẹ̀lọ́mí òkúta àkàtúndí akọ́ta ti ìta lọ́pọ̀ tàbí láti ẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé ààrùn yẹn mẹ́bílà ní ilé bá tún dé mọ́tọ́ láti náà a máa wù pásítọ̀ òun tó ọyẹ̀ bí a ṣe rò ní àwọn mẹ́bílà yìí òun mọ́ sì fi gba lẹ́gbẹ̀ẹ́ fún wa látara àwọn ọlọ́run bó ní pé ẹ bá wọn nẹ́bílà ọmọ ìyá ẹrú sí mi ẹ bá wọn nẹ́bílà rẹ̀ tí wọ́n bá wọn nẹ́bílà rẹ̀

ìlú rẹ̀ bá já pọ́ tí ó rẹ̀ pé ìwé ẹni bẹ́ẹ̀ tọ́lá àáfá èrò àmàrí gbogbo tẹ́rẹ̀ yóò ní ọjà ẹgbù ìgbìyànjẹ́ tàbí àwọn ọmọ pàlọ̀ àtọ́wà yẹjú tí fún ní ọjà nítorí rẹ̀ nù látara náà lọ́wọ́ ṣùgbọ́n bá aláwọ̀ yẹmú rẹ̀ sí ọjà látara bí ọlọ́run látara ìjọ Ọlọ́run àlẹ́gbà Muhammadu Alẹ́gbà tó lè pẹ̀wẹ́ ẹni bẹ́ẹ̀ pàkọ̀lẹ̀ ìpọ̀tàlẹ̀ sáàtì ìrọ̀hàmàlẹ̀ ọ̀hàmàfà. Irú ẹni bẹ́ẹ̀ tó kó sí ẹ̀rí kúrò ní ọba jẹ́. Ẹni táwọn onígbìṣì rẹ̀ nígbìṣì tó nígbìṣì lẹ́tẹ́. Ọwọ́ aláhánú Yorùbá, ọlá ha nínú àwọn ọjọ́ àgbí, ẹ̀dá kan ti bẹ̀ẹ́ gbogbo àwọn tẹ́ àwọn olókùn lọ láhá ha àwọn bẹ́ẹ̀ english àwọn bẹ́ẹ̀ lẹ́ni kọ́sì tó bẹ́ẹ̀ ṣe english yọ́ ọkọ̀ jọ wò english tó bẹ́ẹ̀ ṣe láyé máa síbi kẹta tí ń lọ táwọn ọmọ ọmọ kápá dé kíjọ sí wà lẹ́yìn máa jẹ́ mùsùlùmí kájíjọ sí wọ́n lálàáfíà kíjọ sí wọ́n pé lọ́dọ̀ ọlọ́run ó bẹ́ẹ̀ jẹ́ pé a lè gbá fàáfà iná ọ̀rọ̀ mi gbogbo tẹ́ wọn yóò kún ọjà ṣùgbọ́n tí ò bẹ́ẹ̀ ṣe sí òun bẹ́ẹ̀ tí wọ́n yẹ̀ wọn ò tí ò sí tàbí tí ọjà jákùtàkù lábẹ́ irú ẹni bẹ́ẹ̀ pápọ́dún kọ́ọ̀dà wọ́n kọ́sìrà irú ẹni bẹ́ẹ̀ sófo ó sì parun kí lọ sí ẹjíkà lẹ́jọ́ sọ fọ́nà mọ́ àánú wọn náà ni tó mú ní oníwà ìjẹ́ náà ọ̀pánibí ọlọ́run pàtà tó gbèsè jánibí ọlọ́run wọ́n ti parí ọ̀rọ̀ ọjẹ́ wọ́n ti parí ẹ̀ láì tí ìgbójú wọn máa ń jẹ́ náà lòun lọ ṣùgbọ́n títà wá bó ní bóò làwọn mùsùlùmí láti wà ìjẹ́ lọ́rọ̀ malẹ́rọ̀rùn ẹwọ̀ ní tọ́gbà sọ fún wára ẹ̀yẹ láti kàtà mùsùlùmí ẹ̀dàbùjá mójú tó wà ẹjá mójú ọmọ alọ́wọ́ tá à ń sokún bẹ́ẹ̀ títà mọ́ pá wa ó sì kẹta láti má jẹ́ olùkó ọmọ ọ̀pọ̀lọ́ ọba ló ọmọ ọlá ilé ìlú là ń ẹgbẹ́ ẹgbọ́ lọ bá ẹgbẹ́ pé ìṣòro tí ń ti ẹ̀ náà kò tí ó sọ mélòó ọ̀pọ̀ sẹ́ńdẹ̀ ẹgbẹ́ gbogbo wọn bá rẹ̀ ìgbésí ayé tó ń ń bá tí ń bá fẹ́ra ló ní ayé rẹ̀ ọ̀pá tó bí ó tẹ̀ láyé ìwọ́lọ̀ pa ọ̀rẹ́ ní ayé ìrọ̀lẹ́ pẹ̀lú ayé ẹ̀sìn kò lè lékún ní ìfẹ́fẹ́ mọ́ ìdòkú lọ́wọ́ látara rẹ̀ ẹja tó tẹ̀sán ọlọ́run kọ́lọ́wọ́ tó tàwa náà ẹja tó tẹ̀sán ọlọ́run kọ́lọ́wọ́ tó tàwa náà gbogbo yóò dábàá kó jọ lórílẹ̀ ayé ààfin ilẹ̀ ìjọba àbẹ̀láwọ̀ ọ̀nà bá ti gbọ́nà ti túnmọ̀ ní ìlú tó ṣe ní ìlú fún ọ̀tá àti ìlú ṣe é ọ̀nà tó bá ti tàbíjẹ́ tó ń fún ọ̀rọ̀ bá ti ti ìlú ṣe lọ́wọ́ ọkọ̀ bá ti tàbíjẹ́ tó ń fún ọ̀rọ̀ àmà rẹ̀ ń bẹ̀ nínú ọmọ àwọn ẹlẹ́kùn àárẹ̀ ń bẹ̀ lọ́wọ́ ọlọ́dà máa pa ààrẹ fún ọkọ̀ wọn balẹ̀ lọ́wọ́ dá máa jẹ́ ọgbà wá gbogbo àwọn tí ń sunkún lọ́wọ́ dá máa àwọn tí ó sùkú lọ́bà aṣọ ẹkùn wọ̀dẹ̀ ní o gbogbo àwọn tara wá ní pátá bájúgbọ́n láfíà fún ọrùn bájúgbọ́n láfíà fún ọrùn tí bẹ̀ẹ́nu wọn ti bẹ̀ẹ́ lé bájúgbọ́n láfíà fún tí bẹ̀ẹ́nu wọn ti bẹ̀ẹ́ lé òtò bájúgbọ́n láfíà fún ọrùn àwọn òbí wa ọmọdàbìdì ní ó jèrè wa ọ̀ yáwà ní ó jèrè wa ọ̀ yájọ wà ní jẹ́ndà ọ̀ àwọn tó ti kú ní wọn tó jẹ́ mùsùlùmí àtàkùn ìdìbò àwọn tí bá ń jìyà lọ́wọ́ tí ń jìyà lọ́wọ́ ní sàárè dábà àmúyàpò lórí wọn àmúyàpò lórí wọn ọlọ́run bá wa borí láti wọn sọ láyọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n sọ láyọ̀ ọlọ́run bá wa ń jẹ́ ọ̀ láti fi ìrọ̀rùn tó gbé ẹ̀fẹ́lẹ́ kọ̀ọ̀kan dákùjọ fún ẹ̀bẹ̀ nípa ọ̀fún wa ọmọ wa dákùjọ orí rẹ̀ kí wọ́n lórí ọmọ fún wa kí wọ́n lórí ọmọ fún wa àwọn ìyàwó wa dákùjọ jájọ wọ̀lìṣẹ́ náà àwọn ọkọ̀ wa dákùn jájọ wọ̀lìṣẹ́ náà níbi abákùn ti dákùn sàkúsẹ̀lù ọ̀kan wa ìjọba kùn ti dákùn wọ̀lá sàkúsẹ̀lù ọ̀kan wa ọkọ̀ àyàn àdọ́lámà àkúsànà wà ilẹ̀ àtẹ̀sìrì lánà rọ́tàrí hàmà lánà nínú ìgbẹ̀rù kí mọ̀ اللهم اكبر الله اكبر اشهد ان لا اله الا الله